èyí tí òṣèré Dàmọ́lá Ọlátúnjí jẹ́ alága rẹ̀ ní ọ̀pọ̀ àwọn òṣèré péjú pésẹ̀ sí ibi àpérò náà láti orí ààrẹ ẹgbẹ́ tampan Mr Latin àti àwọn mìíràn bẹ́ẹ̀ bíi Ọdúnládé Adékọ́lá Fọlúkẹ́ Dáramọ́lá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré níbi ètò ọ̀hún tó wáyé ni wọ́n ti sọ wípé àwọn ṣetán láti ṣe àtúntò àti àtúngbéyẹ̀wò tó ń ti àtúnṣe sí gbogbo àwọn ibi tí ó ti nílò àtúnṣe nínú ẹgbẹ́ tampan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án aya òjíṣẹ́ olúwa TB Joshua ti sọ wípé òun kì í ṣe olùdarí àti alákòóso ìjọ sinagogu ìyá náà ló sọ ọ̀rọ̀ yìí jáde nínú ọ̀rọ̀ àpilẹ̀sọ rẹ̀ kan èyí tó fi sórí ayélujára láìpẹ́ yìí. Emmanuel, God is with us. My name is Evelyn Joshua. I am pleased to address you at this moment upon my appointment as the leader of the Synagogue Church of All Nations ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pọ̀ṣọ́nù Mr Macaroni ti sọ wípé ìdùnnú àti ayọ̀ ló jẹ́ fún òun o láti ṣe alábàápàdé kábíyèsí ọ̀ọ́ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì níbi ayẹyẹ kan ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pọ̀ṣọ́nù ọ̀hún ló fi sórí ayélujára rẹ̀ wípé ìdùnnú àti ayọ̀ ló tún jẹ́ fún òun láti ṣe alábàápàdé bàbá lẹ́yìn ìgbà tí àwọn àti bàbá náà ti ṣe eré adẹ́rìn-pọ̀ṣọ́nù kan ní lọ́ọ́lọ́ yìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká òṣèré àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ Mount Zion Faith Ministry Mike Bamilóyè ló ti ń kí ọmọ rẹ̀ ọkùnrin Dámilọ́lá Bamilóyè kú oríire ọjọ́ ìbí rẹ̀ bàbá náà ló fi àwòrán ìgbà tí ọmọ ọ̀hún wà ní kékeré tí bàbá náà gbé e dání àti àwòrán ibi tí ọmọ náà ti dàgbà tí òun pẹ̀lú gbé ọmọ rẹ̀ dání ó wá kọ síbẹ̀ wípé ní kékeré mo gbé ọmọ Gloria dání ní báyìí ọmọ Gloria náà gbé Gloria dání léyìí tó túmọ̀ sí wípé ọmọ ọ̀hún náà ti bímọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà irúmọ̀ọ́ká Tonto Dike ló ti ké gbàjarè sórí ayélujára wípé olólùfẹ́ òun tẹ́lẹ̀ rí pọ́pọ́ gírì òun ló ti ń dúnkokò mọ́ òun láti fi àwòrán ìhòòhùn hàn sí ìta gbangba ọ̀rọ̀ yìí ló jẹyọ nínú ìwé tí ó kọ láti ọwọ́ àwọn amòfin rẹ̀ Keyamo láti fi ṣọwọ́ sí ọ̀gá ọlọ́pàá ní ìlú Èkó ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèré Jígan Àkàlà ló ti sọ fún àwọn ènìyàn wípé bí òun ṣe ń ṣeré tó lórí ayélujára kọ́ lòun rí lójú ayé o wípé ẹnikẹ́ni tó bá dènà dòun ó ṣeé ṣe kíru ẹni bẹ́ẹ̀ kó fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin olórin Islam Rukayat Gawat ló ti sọ wípé òun kò lè gbàgbé bàbá òun láéláé Rukayat Gawat ló fi eléyìí sórí ayélujára rẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹsàn-án láti ṣe àjọyọ̀ ọjọ́ ìbí bàbá náà wípé bàbá òun bí o kò tilẹ̀ sí nítòsí tí n ò sì mọ ibi tí o wà ṣùgbọ́n o tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ n ó máa ṣèrántí rẹ láéláé níbikíbi tó wà àti wípé òun kò sọ̀rọ̀ ìtinú wípé lọ́jọ́ kan òun yóò tún padà rí bàbá tó bí òun lọ́mọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré Gabriel Afọláyan ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi mọrírì Ọlọ́run wípé orí ọ̀fẹ́ Ọlọ́run ló gbé òun débi tí òun dé yìí kì í ṣe owó ọkọ̀ rárá Gabriel Afọláyan ló fi àwòrán rẹ̀ kan tó dára sí orí ayélujára eléyìí tó kọ síbẹ̀ wípé orí ọ̀fẹ́ Ọlọ́run ló mú òun sún síwájú àti síwájú sí léyìí tí ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo sì ń sọ wípé bẹ́ẹ̀ ni ìfẹ́ Ọlọ́run ló wá sí ìmúṣẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àgbà òṣèré ilẹ̀ yíbò kan ìyẹn Chinwetalu Agu ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ Biafra ọkùnrin ọ̀hún ló lo ìtàkùn ayélujára rẹ̀ fi àwòrán ara rẹ̀ síta léyìí tí ó wọ aṣọ èyí tí wọ́n fi àsíá eléyìí tí ó jẹ́ ti àwọn ọmọ ẹgbẹ́ Biafra ni ó fi rán léyìí tó túmọ̀ sí wípé lóòótọ́ àti òdodo òun ni òun jẹ́ ọmọ ẹgbẹ́ Biafra ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀kan nínú àwọn ìlú mọ̀ọ́ká gbàṣàgà ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá ní ilẹ̀ yorùbá yèyé lara fáṣọlá ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé kí gbogbo àwọn ọmọ yorùbá àwọn ọmọ káàrọ̀ òjíire padà sídìí àṣà àti ìṣe ilẹ̀ wọn nítorí wípé òyìnbó mọ̀ọ́mọ̀ fi dúró bò wọ́n lójú láti gba òótọ́ kúrò lọ́wọ́ wọn ni yèyé lára fáṣọlá tí ó tún jẹ́ olú àṣẹ olókun àgbáyé lóru àwọn ọmọ yorùbá káàkiri gbogbo àgbáyé láti rí dájú wípé wọ́n padà sídìí àṣà àti ìṣ ṣe ilẹ̀ Yorùbá kí ohun gbogbo kó tún lè tùbà kó tùṣẹ fún kó wa wọn níbikíbi tí wọ́n bá wà kò ní jù báyìí lọ fún àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí tí tóbi máa dìgbà míì táwọn máa pàdé ẹ jẹ́ ká máa rántí wípé mọrírì ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn sí ọ ó ṣeé ṣe kó má ṣe pàtàkì lójú rẹ ṣùgbọ́n ó ṣe iyebíye lójú wọn ṣògo rẹ nìkejì lórúkọ